ní gbogbo ayé ìwọ nìkan lọ́ba ní gbogbo ọ̀run o ọba kan ṣo tí gbogbo ayé ń tẹríba fún mi ọba kan tí gbogbo ọ̀run wá rírì fún mi o má gbóhùn mi sókè lálá má gbóhùn mi sókè lálá má gbóhùn mi sókè má kọrin lóhùn gbòòrò àtúkọ̀ lóhùn gẹ̀dẹ̀gbẹ̀ má kọrin sí olùwọ̀run. ọba tó ṣọwọ́ ara nínú ayé wa ṣẹ̀kẹ̀rẹ̀ ló bá ń jó. Ìbàdàn kí ni soo Fresh FM nìbàdàn làwà. àbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa ìbá ṣe pé ọlọ́run kò wà nípa tiwa kí làbá máa wí nísinsìnyí. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé ìrìn àjò náà tún yá nìyẹn o wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun yewusi oníwàásù. ṣe oh, ṣáà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run onísàm wípé ohun rere ni láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wíwà láyé wíwà láàyè tẹ́ ẹ wà kì í ṣe nípa ìfẹ́ yín kì í ṣe nípa ẹ̀tọ́ yín ọlọ́run kò ṣàánú ni ìwé mọ́ ló jókòó sọ́run ó kàn ṣe ohun tó wù ú ó láwa ni àgùntàn pápá rẹ̀ bó ṣe wù wá ló kàn ń ṣe so ìdí nìyẹn tó fi ní láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run inú ilé kúnlé ní yàtọ̀ sáwọn tá a jọ ń rìnrìn àjò lọ́sẹ̀ẹ̀sẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run wà nínú ilé dáadáa gbogbo wọn pátápátá lọ́dẹ̀ máa ṣiṣẹ́ ohun gbogbo tá a dẹ̀ ń ṣe láṣe ìrìn àjò tá a ti ń rìn bọ̀ nípa bàbá SVG ọ̀ṣọ́fà a tún gbégbèsè kan lẹ́nu kí n tó wá parí gbogbo ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ nítorí pé oṣù kẹsàn-án yìí náà ó tún jẹ́ oṣù má lè gbàgbé nínú ìjọ kérúbù àti séráfù so a tún sáré mú ìtàn kan màá kọ̀ fa méjì wọnú ara wọn torí pé ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án fún gbogbo CNS Church worldwide seraph day bẹ́ẹ̀ dẹ̀ ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n on the twenty nine Holy Michael Day so bẹ́ẹ̀ máa ṣe fà pọ̀ tí mo bá ti kó lórí àpẹẹrẹ yìí nípa ti bàbá ẹ̀sìdíjì ọ̀ṣọ́fà màá kọ́ sọ̀rọ̀ lórí àwọn ọjọ́ méjèèjì kábà lè tẹ̀síwájú mo ti ẹ̀fẹ́ rìnrìn àjò lórí bàbá. bàbá àbíyè mo dẹ̀ ti ní ìtàn yẹn ní kíkún dáadáa so lọ́gán tí mo bá ti kúrò lórí ìgbàsókè bàbá svg ọ̀ṣọ́fà bákọ̀sọ̀ lórí holy michael day kí nìdí táwọn sí anes tó fi mú ọjọ́ yẹn yàtọ̀ ṣé holy michael ni wọ́n ń bọ ni torí pé tó bá máa tún di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù ní mapo hall wọ́n á tún péjọ síbẹ̀ ṣé èṣe pé holy michael ni wọ́n ń bọ màá tún sọ̀rọ̀ lé lórí màá wá sọ̀rọ̀ lórí bàbá Àkàndé ní kíkún. ẹ wọ ẹjẹ́ àgbàdúrà gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe And hour with God ohun tẹ́yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì ìránṣẹ́ ọlọ́run Israel olúwọlé Ezike wọ́n máa gbàdúrà pẹ̀lú wa. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. àmín. ọlọ́run wa gbé orúkọ rẹ̀ ga lọ́pọ̀lọpọ̀ àánú la rí gbà wípé a tó ọ̀sán mi àdúpẹ́ nítorí pé a ò fi ọ̀sẹ̀ tó kọjá ṣe àṣemọ́ bíbélì wípé bí kì bá ṣe olúwa tó ti wà ní ìrántí wa ó ní kí ni kí àwa kí máa wí nísinsìnyí àdúpẹ́ nítorí pé ẹ̀ ń bẹ pẹ̀lú wa ẹ ò jọ̀wọ́ àwa nìkan sí nítorí pé ẹ tilẹ̀ ń fi àánú gbà wá ọlọ́run gba ọpẹ́ wa. àmín lórí iléeṣẹ́ yìí lórí ìránṣẹ́ rẹ pásítọ̀ ṣeun oníwàásù olúwa ọpẹ́ wa. àmín ògo ni forúkọ ọlọ́run wa hallelujah ọlọ́run ètò náà tún bẹ̀rẹ̀ lónìí olúwa darapọ̀ mọ́ wa àmín má jẹ́ àṣìṣe àmín mo gbàdúrà fún gbogbo ènìyàn ní ọ̀sẹ̀ yìí a àánú gbà àmín lórí ìdáwọ́lé wa lórí iṣẹ́ wa a àánú gbà àmín níbi tó ti nílò ìdásí ọlọ́run olúwa kó labẹ̀ kọjá àmín ojú ò ní tì wá àmín bí a ti fẹ̀rín bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí a ò ní fẹkún parí ẹ̀ àmín a ó gborúkọ ọlọ́run ga ògo ni forúkọ ọlọ́run wa hallelujah jésù kristi kó tó di pé màá lọ sí ìtàn bàbá SVG ọ̀ṣọ́fà a ti ń rìnrìn àjò kan nípa àwọn ọmọ wa lọ tẹ́lẹ̀ láwa with God tó ti dé òun oníwàásù làwa fẹ́ gbọ́. àwa lálejò kan nínú ilé màmá gbogbo níṣe. olùṣọ́ àgùntàn ajínrere fọláṣadé ìbídàpọ̀ òbí ẹ kí àwọn èèyàn wa nílé. gbogbo ará ilé ẹ̀ka alẹ́ o ṣàlàfíà la yín o ara ó tù wá o. àmín ta ni fọláṣadé ìbídàpọ̀ òbé. fọláṣadé ìbídàpọ̀ òbé ó ní à ń pè ní iron lady nígbà kan ọmọ bíbí ìlú iléṣà ni mí ṣùgbọ́n láàrin ìrìn àjò mi àwọn ìṣẹ̀lẹ̀ ṣẹ̀. ẹ aṣẹ́rẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn gan mm. ni mo fẹ́ gbé yẹ̀wò ṣùgbọ́n màá mú abala kan léèní kó tó di pé màá pe oyin cancer concept wọlé láti wá ṣiṣẹ́ lé lórí abala kí ló fa irú àwọn ìrìn àjò wo lẹ́rìn ẹ̀ tiẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé kó tó di pé Kristi gbà yín ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lórí àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook live mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣí ẹ̀ dáadáa nítorí pé ìrìn àjò ọgbọ́n òun ni ìrìn àjò tá à ń rìn yìí so mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣí ẹ̀ káwọn èèyàn lè darapọ̀ dáadáa kí ni àwọn tí ẹ fẹ́ sọ̀rọ̀ kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ẹ ní Kristi. àkọ́kọ́ ni pé a nílé tó dáa ṣùgbọ́n nípasẹ̀ ọ̀rẹ́ mo dọmọ ìgboro ìṣúríbi gba ayé mi mo wá bẹ̀rẹ̀ sí ní rìn bó ṣe wù mí mo bẹ̀rẹ̀ sí ní mu gbó mo bẹ̀rẹ̀ sí ní mu sìgá mo bẹ̀rẹ̀ sí ní mọtí mo bẹ̀rẹ̀ sí ta tẹ́tẹ́. so gbogbo àwọn ìwà búburú ilẹ̀ wa bẹ̀rẹ̀ sí ní wù. pátápátá. àdáwọ̀ wí gbọ́rọ̀ tó ti dé sẹ́. òun oníwàásù làwọn fẹ́ gbọ́. báwo ni ìrìn àjò ogun yìí ṣe bẹ̀rẹ̀ gan-an ni mo fẹ́ ká mú lẹ́ni ọ̀sẹ̀ tó ń bọ̀ náà yìí máa darapọ̀ pẹ̀lú wa bọ̀ báwo ni ìrìn àjò ogun yìí ṣe bẹ̀rẹ̀ gangan. bó ṣe bẹ̀rẹ̀ ni wípé ọ̀rẹ́ mi kan ṣe ọjọ́ ìbí nílé tiwa wọn kì í jẹ́ ká jáde disciplinarian ni màmá mi kò kàwé ṣùgbọ́n abiyamọ ni hmm. bàbá mi náà dára gan ṣùgbọ́n wọ́n fẹ́ràn ọmọ hmm. àgàgà èmi ní àárín ìfẹ́ tí wọ́n ní sí mi ni àṣìṣe tó ṣẹlẹ̀ hmm. ni wọ́n ṣe rọ àwa òbí pé èèyàn kì í kẹ́kọ̀ọ́ kó di méjì ká má fẹ́ ọmọ ju bó ṣe yẹ lọ ọ̀rẹ́ mi yìí ń ṣọjọ́ ìbí mo dẹ̀ ti mọ̀ pé wọn kì í jẹ́ ká lọ mi ní lọ́kàn mo mọ̀ pa àlè lọ ọ̀rẹ́ wa kan wọ́n wá bá mi nínú ilé à ń gbé ilé quarters yàrá mẹ́fà yàrá tèmi wà lẹ́ńkùlé àti yàrá ẹ̀gbọ́n mi ṣùgbọ́n yàrá tèmi yẹn ó jáde sí ìta lọ́hùn ó nílẹ̀kùn ó ní wíńdò a máa ń jáde ńbẹ̀ gan tá máa jókòó máa ṣeré gbatẹ́gùn níjọ́ yìí ọ̀rẹ́ mi wá jókòó tì mí lórí bẹ́ẹ̀dì mi pé à èní ni bá di ọ̀rẹ́ wa mo ní ó ti mọ̀ pé àwọn òkè jáde ó wá ní kí ló tiẹ̀ máa ń ṣe àwọn parents wa yẹn náà ó tiẹ̀ ti sú èmi gan níbi tí a ti ń sọ ló bá wò pé àá ó dẹ̀ náà kì í jẹ́ kó jáde ọ̀nà rèé ó wá dán on me mo rí pé òótọ́ máa rí wíńdò rí ilẹ̀kùn rí. wíńdò tí ò sí bọ́gláàrì kò sí kankan bẹ̀ kò ní o ẹ̀yin òró rí wípé mo lè jáde. <laughs> ṣebí normally a máa ń ṣílẹ̀kùn yẹn ṣebí máa ń ṣí wíńdò yẹn táwọn máa gba tẹ́gùn tá a máa ṣeré ń bẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ tábàdẹ̀ tí tá fẹ́ wọlé ṣùgbọ́n mi ò ẹ́fà rórí pé mo lè gba ibẹ̀ jáde ẹ lọ kàn ẹ níyà o òun ló wá sí mi níyèsí mo bá ní ah ayé mi. tí mo dọ́ lára mi láti jọ ẹ̀. báyìí mo wá bẹ̀rẹ̀ sí ṣàdúrà fọ́rọ̀ mi mo ní ọmọ tó ṣẹlẹ̀ ó láwọn àwa gbé mi lálẹ́ mo lá dáa fún un wọ́n á páàkì sẹ́ńkùlé yẹn ó lóun àwọn ọ̀rá fi ìgbálẹ̀ gún mi lórí bẹ́ẹ̀dì màá kàn dẹ̀ dìde màá ṣí wíńdò màá tẹ̀lé wọn pé màá dẹ̀ ti padà kílẹ̀ tó mọ́ àdẹ̀ plan ni ẹ̀ bẹ́ẹ̀ pé bá a ṣe máa ṣe nìyẹn wọ́n dẹ̀ dé ń tòótọ́ ní alẹ́ ìjọ yẹn a máa ń gbàdúrà ní ilé wa bí èmi ni mo sáré tètè lọ laago àdúrà ara mi ṣe bérebèlè ṣe àmọ̀pẹ́ tó bá fẹ́ ṣe nǹkan ibi mo fẹ́ tètè ká gbàdúrà yẹn kí gbogbo ilé tètè sùn nígbà tí mo ti mọ tí mo ní ní plan wọ́n yẹn ṣe sùúrẹ́ fún wa lónìí bàbá wa ọ̀run àmì tèmi ló le jù bá a ṣe gbàdúrà yẹn tán báyìí ẹ̀gbọ́n mi wa tan tẹlifíṣàn fẹ́ wò mo wá pa mo ní no dáàdì sọ pé kí gbogbo wa lọ sùn inú bí ẹ̀gbọ́n mi ó fẹ́ bá mi jà dáàdì bá ní so be it hmm. ẹ lọ sùn gbogbo yín ẹjọ́ lọ sùn pé kí ni tẹlifíṣàn kí ló fẹ́ máa wò wò yìí kìrẹ́ ṣe pé wọ́n kúkú mọ̀ nǹkan kan inú mi dùn òun kálukú wọlé lọ sùn èmi ò sùn mo wà nù yàrá mi lórí bẹ́ẹ̀dì ńbẹ̀ mo ti mú ṣòkòtò tí mo fẹ́ wọ̀ nígbà míì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a kì í mọ̀ nípa àwọn ọmọ wa kódà àwọn ọmọ pásítọ̀ tí èèyàn bá bá àwọn ọmọ pàdé nígboro bàbá ẹlòmíì depression afẹ́ pa pé áá sọmọ mi lélẹ́yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òbí ò mọ̀. bàbá mi àkọjá lẹ́gbẹ̀ẹ́ ọmọ ẹ̀gán tí ò lè rò pé tí ò ní rò pé ọmọ òun ni ọmọ lè sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gún báyìí. wọn lè ẹ́ bá mọ̀ pé mò ń wọ ṣòkòtò nílé wa a kì í wọ̀ ṣùgbọ́n ní ọjọ́ yẹn ṣòkòtò tí máa wọ̀ mo ti mú dání mo ti róṣọ mọ́ mò ń retí kí mọ́tò dé kí n bọ́ ta ni mo ra gbórí sórí bẹ́ẹ̀dì nítòótọ́ bí mọ́tò yẹn ṣe dún tí mo gbọ́ wọn ní láti fìgbálẹ̀ jí mi mo ti ṣí wíńdò mi sílẹ̀ gbaragada mo kàn dẹ̀ fẹ́ gba ojú wíńdò yẹn bọ́ta báyìí ni mo kàn rí pé ọwọ́ kan dì mí mú lẹ́sẹ̀ látẹ̀yìn ọwọ́ ọlọ́run ọwọ́ bàbá mi ni. Ah, dádì yín. bàbá mi gangan. ok so ajẹ́ pé gan ò nìyẹn. Eh, normally is a meticulous man i mean gbogbo nǹkan náà máa ń fẹ́ ṣàkíyèsí tí gbogbo wa bá ti sùn tọ́mọ́ yẹn bàbá mi á dìde wọ́n á lọ wo gbogbo electrical gadgets bíi freezer gbogbo nǹkan tẹ́wà kó sí wọ́n á máa wo gbogbo iná ṣé wọ́n pa eléyìí ṣé wọ́n pa eléyìí fún safety gbogbo ilé so I think he was doing that ìyẹn náà ń ṣe lọ kódà tán fi dé yàrá mi mi ò mọ̀ bóyá ẹsẹ̀ wọn ò tiẹ̀ dùn ni o kò yé mi mo kàn rí i pé ọwọ́ tó dì mí mú tí mo wẹ̀yìn báyìí mo bá rí pa wọn ni mo bá ń bẹ̀ wọ́n mi lè sọ̀rọ̀ sókè torí màámi ò gbọ́dọ̀ gbọ́ màámi burú gan-an ṣùgbọ́n bàbá mi a máa ń pè wọ́n ní understanding father. understanding father. Mm. wọ́n máa ń fi maturity deal pẹ̀lú àwọn ọmọ wọn pé stop it don't do that kíní kan àṣẹmọ̀ ẹni tó kàwé bóyá education yẹn àwọn ò kì í mú gbogbo ẹ̀ lé koko bíi màámi náà bá oh my god mo ní dáàdì tó shout ẹ má pariwo ẹ jọ mi ò ṣe é rí ah, ah, inú bí wọn gan wọn kàn wò mí báyìí wọn bá ṣí ilẹ̀kùn bí àwọn ọ̀rẹ́ mi ṣe rí wọn fi mọ́tò lẹ̀ gbogbo wọn sá lọ. eré. bẹ́ẹ̀ ni bàbá mi wá ṣí ilẹ̀kùn wá mú mi dání bọ́ síta pé kí ló bá mi dé di eléyìí mo bá kúnlẹ̀ mú ní mi ò ṣe rí dáàdì mi first time pé ọ̀rẹ́ wa ló ń ṣe bá dèmúdèmọ̀ pọ̀ níjà lọ wọ́n ní tí n bá sọ fáwọn àwọn ìbágbẹ́mi lọ fúnra ara wọn pé no eléyìí gangan làwọn ò fẹ́ mo ní kàn jọ sọmọ pé màmí ò gbọ́dọ̀ mọ̀ mo bẹ̀ wọ́n gan náà ni ooo it's okay èyí tó tí ò dá ń bẹ̀ jù ni pé normally kò yẹ kán jẹ́ kí n lọ́jọ́ yẹn àbò yẹ hmm. kán jẹ́ ń lọ ni. kò yẹ o kò yẹ. ṣé wọ́n wá jẹ́ kẹ́ ẹ lọ. bẹ́ẹ̀ ni nọ́mbà ni kí n lọ pé kí n tètè dé ń dájí dáwọ́ with God tó ti dé. Òun oníwàásù làwọn fẹ́ gbọ́. understanding daddy bẹ́ẹ̀ làwọn understanding mọ̀mí náà wà o. làwọn fẹ́ gbọ́ nígbà tẹ wá lọ kí ló ṣẹlẹ̀. ọjọ́ burúkú ni hmm. ibẹ̀ ni mo ti kan àdánwò. kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. ní ọjọ́ náà ni mo mọ̀ pé ọ̀rẹ́ mi yẹn ń mu gbó ó mu sìgá ó mu ọtí mi tiẹ̀ mọ̀ páyé ẹ̀ ti bàjẹ́ tó bẹ́ẹ̀ yẹn ṣé mi ò mọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n níbẹ̀ ló ti fi igbó lọ̀ mí mo wá ní ẹ irọ́ o òní kéèpé kí kí ló ń ṣe mí gan pàápàá ó ṣá encourage mi ó mo wá wò pé lónìí ṣe bí mo róhùn látẹ̀kan pé mo ṣe ní bóun ṣe ń ṣe ń bá gbà lọ́wọ́ ẹ̀ ń bá tèsí ẹ̀ wò mo ṣáà fa béèsì kínní mo fa béèsì kejì ó dàbí pórí mi pariwo lọ ẹ orí mi gba yìí mo wá ń ṣe bá kọ́ ní kí n má wọ́ọ̀rì kí n má wọ́ọ̀rì bẹ́ẹ̀ kínní kan mo ṣáà mú kódà nígbà tó yá tí mo rí pé mo wà òkè díẹ̀ èmi ni mo padà ní kó tún mu wá kí n fà sí níjọ́ náà ló fún mi sìgá mu níjọ́ náà ni mo mu ọtí fún ìgbà àkọ́kọ́ mo wá rí lì ṣe fàájì yẹn igbó yẹn dùn mọ́ mi gan lára mo ń ṣọ́ aago náà mo wá ń jó bí ìgbà tí wọ́n ṣí èèyàn lẹ́nu kéèjì ẹ̀wọ̀n ni mo ṣe títí fàájì lálẹ́ ẹjọ́ náà tí mo ń wago wọ́n dẹ̀ tètè gbé mi padà nítorí òórùn igbó àti kínní sìgá yẹn ó fún mi ní súwìtì dúdú kan báyìí nígbà náà mi ti ẹ̀rọ pọ́n ṣe súwìtì yẹn mọ́ pé kí n la kí wọ́n má bàa kéèyàn má bàa gbóòórùn. ẹ ṣá padà sílé láàárọ̀. mo padà sílé láàárọ̀. Hmm. kí wàá ló ṣẹlẹ̀ nígbà tẹ́ dé. nígbà tí mo máa wọlé títì kan ni mo bá lẹ́kùn kódà mo sọ pé bàbá mi ò sùn mọ́jú wọ́n lọ wọ́n ń bọ̀ you know checking up kí n wọlé bí mo dẹ̀ ṣe wọlé báyìí mo ti gbogbo ilẹ̀kùn yẹn mo bọ́ gbogbo aṣọ mo dẹ̀ sùn nígbà tí wọ́n máa lago prayer láàárọ̀ tí wọ́n fẹ́ wá jí mi bàbá mi ní kán má jí mi torí mo complain lálẹ́ àná porí ń fọ́ mi. wọ́n tún package bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n tún cover mi. understanding daddy. bẹ́ẹ̀ with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́ and with God tó ti dé sẹ́. Òun oníwàásù làwọn fẹ́ gbọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are all ready a ti ṣe tó ń kọ́ni lọ́gbọ̀n. We are all ready a ti ṣe tán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ìránṣẹ́ ọlọ́run fọláṣadé ìbídàpọ̀ òbí ẹ̀yìn ẹ̀sìn òdànà ó ní ètò ìfi yàtọ̀ sí àwọn ètò míì kì í ṣe ìtàn la fẹ́ gbọ́ kì ṣe ìṣẹ̀lẹ̀ la fẹ́ gbọ́ ṣùgbọ́n ọgbọ́n tá a rí mú níbẹ̀ oyin cancer concept gẹ́gẹ́ bí ohun tá à ń bá lọ nípa àwọn ọmọ kí ni ohun tẹ́ ẹ rí sọ lórí understanding daddy understanding mommy bàbá kan á máa gbé ìka máa fà wálẹ̀ ìyá kan á máa gbé kí ni nǹkan tẹ́ ẹ sọ àbí ẹ rí bíi pé ẹ wo ibi tí ọ̀rọ̀ yẹn gbà lọ àbẹ́ẹ̀rípò náà tún lè níṣẹ́ ṣe pẹ̀láyé àwọn ọmọ ẹ kálẹ̀ gbogbo ilé o mo láyọ̀ mo lérò pé mo bá yín dáadáa láyọ̀ àtàlàáfíà èyí tí àwọn ọmọ mi pè ní understanding daddy yẹn òun làwa ti ń bábọ̀ láti last week tá a pè ní permissive parenting tẹ bá rántí àwọn parent tó jẹ́ wípé wọ́n máa láwọ̀ ọmọ láti ṣe ayé ẹ̀ bó ṣe fẹ́ kó ṣe a sọ wípé irú àwọn òbí yẹn is wọ́n. Well, wọn ní knowledge wọn fi gbogbo power yẹn wọn filẹ̀ fún ọmọ àfi bí n pé ká sọ pé ayé ọmọ ni wọ́n wá and ó ní very great influence mọ́mì ti sọ wọ́n ní pé mọ́mì àwọn disciplinarian but bàbá àwọn was an understanding daddy a permissive daddy and rightly bá a ṣe ní permissive daddy bẹ́ẹ̀ náà la ní permissive mọ́mì wọ́n máa ń rò bí n pé ah mò ń kẹ́ ọmọ mi ni mò ń protect ni but ọjọ́ ọ̀la irú ẹni bẹ́ẹ̀ ni ó fi ń ṣeré ọjọ́ ọ̀la yẹn ló ń permit lákàn ti ṣe anything. ẹ kí ni nǹkan tẹ́ ẹ lè rí sọ fáwọn òbí tí wọ́n ń gbọ́ wa báyìí. làìgbà tí ṣe ń sọ́bọ̀ láti last week àwọn ìgbà míì wà tí òbí á wà permissive ìgbà míì wà tí òbí máa jẹ́ disciplinarian ìgbà míì dẹ̀ wà tí òbí máa wà democratic in the sense that Um, ẹ mọ̀ kọ́ máa ní democracy is government uh, by the people for the people ó máa ní láti sí ìtọ́mọ down jẹ́ kó rí consequence ṣé mọ̀ pé even mọ́mì sọ lẹ́ẹ̀kan yẹn wípé kò yẹ kí bàbá àwọn jẹ́ káwọn lọ she knows wọ́n mọ nǹkan tó right but. Uh, ó jẹ́ kí dádì wọn pè wọ́n kó sọ pé ok tó bá lọ sí ibi tó fẹ́ lọ yìí kí ló máa mú bọ̀ what are the kí ni àwọn likely things to feel tí wọn náà imagine wípé ó lè ṣẹlẹ̀ ń bẹ̀ in the first place fún ẹ láti máa hide for you to hide anything from your parents or your guardian then kini yẹn ní kọ̀lọ̀fín nínú and it should not be allowed so as parents mo sọ wípé ó jẹ́ ká àmàrà with a lot of knowledge about what is going on as parents ayé ìsìn kò jẹ́ ká kan ká má mọ nǹkan tó ń ṣẹlẹ̀ many of us don't even know how to use our social media pages a mọ nǹkan tó ń lọ a mọ slangs a mọ gbogbo àwọn code tí àwọn ọmọ yìí máa ń lò bí we shouldn't relax o àwọn ọmọ yóò ṣeré rárá so àwa gan-an kò jẹ́ ká wá jókòó tẹ́tẹ́rẹ́ ká wá sọra wa di understanding daddy and understanding mommy. ìtọ́ka ìtọ́ka tó ń kọ́ni lọ́gbọ̀n. gẹ́gẹ́ bí ìrírí yín ìránṣẹ́ ọlọ́run fọláṣadé ìbídàpọ̀ òbe tẹ́yìn náà ń wàásù tẹ́ ń lo ìrírí yín láti wàásù láti bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ bá àwọn òbí sọ̀rọ̀ nílé láti inú ìlàkọjá yín náà. ó wù mí láti sọ fún gbogbo òbí pé ẹni tó bá rúre ló máa sọ ọ́ o bóńkálukú bá ṣe ṣe ló máa bá a ọmọ ò sí nínú tá à ń fọwọ́ ra lórí nítorí wípé tó bá jẹ́ màmá mi ló mú mi ní ọjọ́ náà ayé mi ò ní padà dojúrú bó ṣe dojúrú yẹn mi ní àjọ àjò ogójì ọjọ́ ogójì ọdún torí kò ní gbà á nà mí dákúdákú ǹbá má lọ rí ìrírí tí mo rí yẹn tó wá sọ mí dayọ̀ lady tó wá sọ mí dìdàkudà òbí ẹgbọ́ o ntọ́ fi ń ké ọmọ wà lọ́jà. ṣùgbọ́n nígbà yẹn ẹ̀ ní láìkí mọ́ mi rárá o. rárá à wọ́n ti burú jù. wọ́n ti burú jù. ṣùgbọ́n dáàdi yín understanding. màmá mi aràn ẹ ṣe àwàgo fún ẹ kò tiẹ̀ sáyè in fact gbàyẹn lọ́mọ kan wá bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ tán wá ń lé bá ń yá ni àwọn ìyá tiẹ̀ ò sí nílé kò sí tó lè bá wọn ṣe ìta. bọ̀dáàdì yín náà sọ fún yín pé don't try it again o eh, don't try it again don't try it again. àwọn kan ní pé stop it stop it don't eh, try it again. tó bá tiẹ̀ ní wọ́n sọ bẹ́ẹ̀ tó bá tún ti ṣe bákan náà wọ́n ní come on be a good girl you know gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn ìyẹn ọ̀ràn àwọn ọmọ. so ẹ̀yin kan ti mọ̀ nǹkan tó máa sọ pé lẹ́yìn lẹ́yìn tó bá jágbe come on be a good girl tó ti yẹ ìyẹn ò dẹ̀rán mọ́ tá a bá fẹ́ kó lọ́jọ́ iwájú ní tòótọ́. ó dáa kó tó di pé oyin cancel concept máa sọ̀rọ̀ kí wàá ní àwọn àwọn kó tó di pé Kristi ràn yín lọ́wọ́ kí làwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ayé yín tí ẹ fi wò wípé ah jíjáde nínú ọ̀rọ̀ yín ó fi hàn pé kábàámọ̀ jíjáde ń jẹ́ ni kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ torí mo fẹ́ yàǹda yín ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ àwa máa tútú gbogbo ẹ̀ hmm. bọ́n mo kàn fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ìrìn ẹlòmíràn pé wọ́n mu wọ́n mu wọ́n mu kí làwọn nǹkan tó burú tí ó jẹ́ pé ẹ̀kọ́ ìtàn rẹ̀ kó tó di pé Kristi wá tún ìtàn yín kọ sí rere. nídìí ìrìn àjò yìí ni mo di aṣa ọmọ pátápátá. ó sanlé finally. finally tí ẹnikẹ́ni ò jọ mí lójú ìbẹ̀rù kúrò ní ara mi kódà mò ń mugbó níwájú ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni gbogbo ohun tí mo wá máa ń fi ayé mi rò ní ká mú gbó ká lọ patí ká lọ jọ́ìntì ká fa wàhálà ká ṣọ̀ṣe gbogbo rádaràdá nìkan kódà mi ìrántí mọ́ pé mo ní ọjọ́ iwájú hmm. àwọn àbámọ̀ ibẹ̀ nìyí tó jẹ́ pé ní gbogbo ọjọ́ báyìí tí màmá mi bá rí mi báyìí wọ́n máa ké ṣáà ni ah, ẹkún ìpọ̀ bàbá mi náà regret. No pé ah, àṣìṣe làwọn ṣe níjọ́ náà. kíní kan ò mọ̀ pé ohun tó ń ṣòun ò dáa o tí màmá yín bá ń sunkún báwo lẹ́yìn máa ń fì tó bá rí yín tó bá ń sunkún. ṣé mo rán wọn ni èmi ò mọ̀ pé nǹkan ń ṣe mí ah. mo lè ní kí ló dé èwo tí ẹlẹ́kún gan kí ló dé gan ah, kí ló ṣẹlẹ̀ gan kí ló dé gan èwo lẹ́kún ẹkún ẹkún ẹkún ṣé mi nìkan lẹ bí ni ṣé kí n má wáyé wá mọ́ ẹ jọ̀ọ́ wọ́n máa wò mí báyìí. ẹ jẹ́ àlọ́sẹ́ka ìpolówó ọjà àyìn padà bọ̀ wákàtí kan pẹ̀lú ọlọ́run. Mm. See you another time. mo ṣe àwárí oògùn adènà ìlóyún fún abẹ́rẹ́ àdálò nígbà tí mo wá onírúurú ọ̀nà ìdènà lóyún lórí ẹ̀rọ ayélujára níṣẹ́ lẹ́nu yà mí nígbà tí mo rí kà pé ó ṣeé ṣe kí obìnrin dára rẹ̀ gún ní abẹ́rẹ́ sì tún wòye sí pé kò sí pé à ń tò nílé ìwòsàn àbí pé àwọn àǹtí wa ń nù wá níwọ̀ sí ọ̀rọ̀ mo pinnu láti gbìyànjú ẹ̀rọ pẹ̀lú ìlò ẹ̀kan ó lè dènà oyún níní fún odidi oṣù mẹ́ta bẹ́ẹ̀ náà ẹ̀wẹ̀ ẹnikẹ́ni ló lè ṣe níbikíbi tí wọ́n lérò pé ó fi wọ́n lọ́kàn balẹ̀ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ṣẹlẹ̀ mo dára mi gún lábẹ́rẹ́ máa ń mú kára ni mí ṣùgbọ́n èyí rọrùn kò sì tilẹ̀ dùn mí oògùn adènà ìlóyún gígùn ẹni lábẹ́rẹ́ tí rómi lágbára wàyí o mo ti túbọ̀ ní ìkápá lórí ara mi mo sì ti ní ààyè fún àkókò àti ọjọ́ iwájú mi. ǹjẹ́ ò ń fẹ́ láti ṣàmúlò onírúurú ọ̀nà tí o lè gbà fi dènà ìlóyún kí o sì túbọ̀ ṣe ìwádìí sí i lórí bí a ṣe lè dá ara ẹni fún ní abẹ́rẹ́ pè wá lónìí pẹ̀lú pípe nọ́mbà three two one tàbí lójúpọ̀ ayélujára wa discoveryourpower.org ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ka tó mójútó ìdàgbàsókè ètò ìlera lábẹ́ àjọ elétò ìlera ìjọba àpapọ̀. With star 966 hash easy banking, you can open a Zenith Bank account, purchase airtime and data, make transfers to any bank in Nigeria, pay bills and make POS payments, create a wallet account, and perform other self-service options like PIN and password reset and temporary blockage of your account. Star 966 hash is fast, easy, and convenient. And more importantly, it can be used on any phone type as it requires no data. Dial star 966 hash to get started now. Zenith Bank. in your best interest. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. An hour with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́. Mo kí wa káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà. An with God lọ́rùn ti dé fẹ́. òun oníwàásù làwọn fẹ́ gbọ́. tọ́ ọmọ rẹ yóò sì fún ẹ ní ìsinmi. and with God. oyin cancel concept à ń bá àwọn òbí sọ̀rọ̀ ṣé ò sí message kankan fún àwọn ọmọ náà ni. message wà fáwọn ọmọ but a ní láti ṣiṣẹ́ lórí àwa òbí gangan ẹ máa rí wípé ní story mọ́mì extremist ni both parents while one was permissive the other one ó ó wà um, ó wà disciplinarian and this is why ó yẹ ká come together we should meet ourselves at the center while you are not too permissive and you are not too disciplinarian you are at the center ojú èèyàn máa là láti rí what is right láti mọ bó ṣe máa communicate what is right sí ọmọ and this is where i want to beg parents ẹ jọ̀ọ́ ibi tí ìyá bá ń bọ́ ọmọ wí ẹ jẹ́ kí bàbá náà máa bá ọmọ wí mm. níbẹ̀ inú mi dùn gan fún nǹkan tí mọ́mí sọ because it is still happening tó bá dẹ̀ ti wá ṣẹlẹ̀ tán the next thing tẹ́ máa gbọ́ ni pé ah iṣẹ́ ayé ni ọmọ ológo ni wọ́n fẹ́ kó rí ògo ẹ̀ lò àwọn òbí ò kì í mọ̀ wípé àwọn làwọn ti fà á nígbà tí bàbá bá ń sọ fún ọmọ yìí no don't go there tí à ń sọ pé o má dáadáa díẹ̀ lóhùn jàre ṣùgbọ́n kọ́ mi ni mo mọ bí mo ṣe máa bá sọ̀rọ̀ you are not doing the child any good because ọmọ yẹn mọ what is right o ó dẹ̀ mọ what is convenient since ó dẹ̀ ti mọ̀ wípé òun ní òbí kan tó jẹ́ pé èyí tó wà convenient ẹ ló máa support ọmọ yẹn á lọ fún èyí tó wà convenient which was what happened to her ẹ wo títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí it is still happening. bọ̀ àwọn kan wà o tó jẹ́ pé tí bàbá bá bọ́mọ wí ìyá máa bá wí bọ̀ tí wọ́n bá ti wọ yàrá fọ́ra lórí bàbá ẹ̀ ti kanra jù mm, ẹ ti gẹ̀ tẹ̀ the same thing tá à ń sọ nìyẹn tí bàbá bá ń bá ọmọ wí jẹ́ kí ohun yín máa kò ìwà àtọ́kọ ẹ wá lè wọlé lọ ká sọ pé àyè tẹ̀dá tá a dẹ̀ ti ṣe yẹn ó dẹ̀ ti wà òkè ẹ jẹ́ ká tún wọ́ bá a ṣe máa ìnú pùtẹ̀ tú bá a ṣe máa fà á mọ́ra but not that bí bàbá ṣe ń bọ́ ọmọ wí ló ti ń sọ fún bàbá pa ó dẹ̀ ti tó. àwọn ah, ayé ti le ayé ti nà yín gan lára jù ah, èyí tẹ́ sọ yẹn ti tó ti gbọ́ ṣé mo pọ́ ọmọ yẹn mọ̀ àní wípé ó sì ń ṣẹlẹ̀ ọmọdé ma children know what is right even as adults èyí tó dẹ̀ èyí tó dẹ̀ wà convenient tó wà níwájú ẹ̀ ló máa mú torí pé ó ti mọ̀ yìí pé àwọn ẹnìkan máa support òun so what i want to say is that please parents ẹ jẹ́ kẹ́nu wa máa kò ní bíbọ́ ọmọ wa wí tábà ti ṣe bẹ́ẹ̀ là ń build something strong ṣe mọ̀ pé lẹ́ẹ̀kan a fẹ́ máa sọ̀rọ̀ nípa influence influence máa wá o kò necessary pé kó di òru kò necessary pé ó lè jẹ́ pé ní school lọ́sàn-án gangan gangan gan ni influence máa wá but ọmọ tó bá ti mọ́ ti ilé tóun ti ń bọ̀ Hmm. ọmọ tó já wípé wọ́n ti build self confidence sí inú ẹ̀ ọmọ tó ti build self confidence lọ́mọ tó já wípé ẹnikẹ́ni part tó bá fẹ́ take wọ́n ti fi hàn this is the negative and the positive side o ó yá choose the one that you want to choose so ọmọ yẹn ní self confidence ó dẹ̀ mọ̀ tẹ́ bá rántí the first time tí mo wá mo ní pé children want to have a sense of belonging in their home ọmọ tó bá ní that sense of belonging is not easily carried away by the influence outside. Mama màmá gbogbo níṣe ṣé ẹ ní nǹkan kan sọ mo fẹ́ gbé ìgbésẹ̀ tó yàtọ̀ sí ìta ń tọ̀ bọ̀ ntipa èèyàn ò ká kò rọgbọ́n dá sí nípa influence hmm. ní àwọn òkúrìta kan ní irú ibi bẹ́ẹ̀mí ṣe bára mi ní patí yẹn bóyá tó bá jẹ́ ọ̀sán gangan ni mi ì ní lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n níbi tí a wà yẹn ojú ọlọ́mọ ò tó ni èmi fúnra mi ti ń wó mi níra tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. ayé ẹ̀ wá yọ mo ẹ̀ ni ìdí nìyẹn tó fi jẹ́ pé tí a bá kọ́ àwọn ọmọ yẹn ní tòótọ́ tí wọ́n ti mọ ohun tó dáa even tán bá fẹ́ ṣìṣe tán fẹ́ káná fẹ́ ṣe mistake nǹkan kan á máa sọ fún pé ah ó dẹ̀ mọ̀ pé kò dáa o so that tó bá ṣẹlẹ̀ bóyá nbà má tiẹ̀ lè rìn jìnnà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. tí wọ́n bá tiẹ̀ bára wọn níbi tí ò dáa wọ́n á lè sá wípé ah kí ni mm, mò ń ṣe níbí. bẹ́ẹ̀ni hmm. even nígbà yẹn bí màmá mi ṣe burú tó yẹn papa mi màmá ní oh my god illiteracy is a disease. Hmm. you know bí ìgbà tẹ́ pa ìkàwé ẹ̀ ló ṣe burú ló jẹ́ kó ló ṣe burú ó ti le jù. lórí ìrìn àjò tá à ń rìn lọ àyìn ń padà bọ̀. ìránṣẹ́ ọlọ́run màmá gbogbo nìṣe wọ́n wà nínú ilé bẹ́ẹ̀ ni oyin cancel concept wà nù ilé ṣùgbọ́n a gbọ́dọ̀ pín kó kárí mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìdí tí oṣù kẹsàn-án tó fi ṣe pàtàkì nínú ìjọ Celestial Church of Christ mo ti ń sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn mo ti bá dé ìrìn àjò bàbá svg ọ̀ṣọ́fà sí Ìbàdàn ní seventeen kilometres away síbàdàn bí ọkọ̀ ṣe lásídẹ̀ǹtì mo ti sọ. So bí wọ́n ṣe gbé bàbá tí wọ́n gbé bàbá dé kó mo ti sọ. Godwin àti Thomas àwọn tó wà nínú mọ́tò bàbá SVG ọ̀ṣọ́fà mo sọ mo ní ẹsẹ̀kẹsẹ̀ làwọn tiẹ̀ ti kú ṣùgbọ́n wọ́n ṣe eléyìí gẹ́gẹ́ bí àṣírí wọn jẹ́ kí bàbá mọ̀. mo sọ bí wọ́n ṣe gbé bàbá dé hospital tí èrò ti pọ̀ tí bàbá padà lọ sílé ibi tí mo wá bá ọ̀rọ̀ náà dé lọ́sẹ̀ tó kọjá nígbà tí bàbá fúnra lára wọn tí wọ́n ní kó gbé àwọn kúrò nílé káwọn lè lọ sinmi ìyẹn bàbá Samuel Bílẹ̀wù Ọ̀ṣọ́fà. wọ́n wá lọ sí First Shadrach Hospital nílùú péjú náà kí ẹnikẹ́ni má bàa mọ ibi tí bàbá wà ìtàn sọ wípé penthouse ni wọ́n fi bàbá sí tó jẹ́ pé àwọn tí wọ́n ń tọ́jú wọn nìkan ni wọ́n ní access sí wọn. Si fún wákàtí mẹ́rìnlélógún àkọ́kọ́ ìtàn tiẹ̀ sọ pé ẹnikẹ́ni ò ráàyè láti yọjú sí bàbá yàtọ̀ sí ọmọ wọn tó gbé wọn lọ síbẹ̀. oríṣiríṣi ọ̀rọ̀ ló wà káàkiri bàbá ní internal injury bàbá ti kú oríṣiríṣi làwọn èèyàn ń sọ káàkiri tó dẹ̀ jẹ́ pé kì í ṣe òótọ́ rárá. láti lè fi ìdí ìjọ múlẹ̀ àti láti fi ọkàn àwọn èèyàn balẹ̀ wọ́n wá ní kí bàbá ṣe tape kan tí wọ́n á play ní gbogbo ìjọ Celestial Church of Christ wípé kò sí nǹkan tó ṣe bàbá káláyé tiẹ̀ ti dáyé báyìí bóyá bàbá ìbá ṣe Facebook live wọ́n ṣàṣe tape bàbá báwọn èèyàn sọ̀rọ̀ pé àwọn o àwọn wà òkè bàbá wá fi sí ìdí ọ̀rọ̀ yẹn wípé nígbà tó bá di ọjọ́ Saturday tí wọ́n bá discharge àwọn gbogbo èèyàn pátápátá ló máa rí àwọn àṣé kò ní padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ìtàn sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá ń wá láti wá bá bàbá pàápàá jùlọ àwọn tí wọ́n súnmọ́ wọn bíi bàbá wa bàdà bàbá wa ajánlé kòkò àti ọmọ bàbá Emmanuel gbogbo wọn ló wà níbẹ̀ wọ́n ló wá di ijọ́ kan ìyẹn ní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án 1985 ìjọ yẹn jọjọ Sunday bàbá wa pè gbogbo àwọn tí wọ́n súnmọ́ wọn dáadáa wípé kí wọ́n wá káwọn jọ ṣèdúpẹ́ ìyẹn nílé ìwòsàn níbẹ̀ First Shedrack Hospital wọ́n dẹ̀ yan Ọlọ́run wọ́n gbé Olúwa ga oníkálukú padà sílé ẹ̀ inú wọn dùn wípé bàbá ti wà òkè dáadáa nítorí pé ìtàn sọ wípé kò sí nǹkan kan tó ṣe bàbá mọ́ ṣùgbọ́n dókítà lòun sì fẹ́ wọ́ọ̀ṣù wọn nítorí ọjọ́ orí kó tó di pé òun máa discharge wọn lọ́jọ́ sátọ̀dẹ̀ nígbà tó di ọjọ́ monday gẹ́gẹ́ bí ìtàn ti sọ ìyẹn ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án 1985 àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ìkọkúkọ tó láwọn onípépà ń kọ nígbà yẹn wọ́n ní bẹ́ẹ̀ nìkan lára àwọn tó tẹ̀lé wọn wá bó ṣe lọ sọ̀rọ̀ wípé ó bẹ́tà ká sọ fún bàbá kó má lọ jẹ́ pé inú pépà ni bàbá ti máa kà á wípé Godwin àti Thomas ó ti kú ẹnìyẹn ló dá wàhálà sílẹ̀ gẹ́gẹ́ bí tàn ti sọ wọ́n ní bàbá ò sọ nǹkan kan mọ́ nítorí pé eléyìí yàtọ̀ sóhun tá a sọ fún bàbá SBG Ọ̀ṣọ́fà wọ́n ní bàbá dẹ̀ dorí kọlẹ̀ pé bàbá ò bẹ ẹnikẹ́ni sọ̀rọ̀ mọ́ ju pé ibẹ̀ ni ìpàdé ọjọ́ yẹn ló parí sí wọ́n lẹ́ni tó tiẹ̀ ń ṣètò oúnjẹ fún bàbá SBJ ọ̀ṣọ́fà ó ní bàbá ò jẹun alẹ́ lọ́jọ́ yẹn kó tó di láago méjì òru kí bàbá tó ẹ̀sẹ̀ wá request fún oúnjẹ alẹ́ wọn. gẹ́gẹ́ bí ìtàn ti sọ ní aago mẹ́fà àárọ̀ ìyẹn ní ọjọ́ Tuesday September ten nineteen eighty five ni bàbá pé ẹni tó súnmọ́ wọn tó ń tọ́jú wọn pé kó bá wọn gbé omi kaná àwọn fẹ́ wẹ̀ ẹni yẹn dẹ̀ lọ gbómi kaná ìtàn sọ wípé bàbá wa jókòó sórí àga gẹ́gẹ́ bí ẹni tó ń retí omi gbóná yẹn láti wẹ̀ bẹ́ẹ̀ ni bàbá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ẹni yẹn wá dúró síwájú wọn ó rí i pé wọ́n ń gbàdúrà láti lè sọ fún wọn pé omi gbóná ti rẹ́dì ó wá rí i pé bàbá ti sọ orí kó ilẹ̀ ó wá sáré lọ pé dókítà níbẹ̀ ló wá ti rí i pé Samuel bílé ayéwu ọ̀ṣọ́fà olúwa ti gbà wọ́n sókè pọ̀ mọ́ àwọn àyànfẹ́. ìyẹn ní ọjọ́ Tuesday ọjọ́ kẹwàá 1985 ṣùgbọ́n ọjọ́ kẹtàlá lọ́jọ́ Friday ni wọ́n tó sọ ọ̀rọ̀ yẹn fún àwọn èèyàn wípé bàbá SBG ọ̀ṣọ́fà ìgbẹ́n ni wọ́n tó announce ẹ̀ lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ ti kọ oríṣiríṣi nǹkan mo sì ní ìgbésẹ̀ kan tí mo fẹ́ gbé tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ǹjẹ́ ní tòótọ́ ni bàbá SBG ọ̀ṣọ́fà mọ̀ pé òun máa kú màá sọ̀rọ̀ lé lórí torí pé bàbá sọ wípé bàbá sọ fún àwọn ènìyàn wípé fifty six years ni òun yàn wá látọ̀run láti kú gẹ́gẹ́ bí àwọn tó súnmọ́ wọn ti sọ wọ́n ní ṣùgbọ́n bàbá ni wọ́n fún àwọn ní another twenty years láti lò pẹ̀lú ẹ̀ àwọn ìjọ kan nìbàdàn yìí wọ́n ní àwọn ètò àtìgbésẹ̀ kan tí wọ́n lọ gbé wọ́n nígbà táwọn dọ́dọ̀ bàbá SBG ọ̀ṣọ́fà ni bàbá ń sọ wípé fifty six years ló yẹ kóun kú wọ́n fóun ní another twenty years ó jẹ́ seventy six years pé ṣé bẹ́ẹ̀ ṣe máa máa ṣe rèé tóun bá lọ tán àkókò ó jẹ́ bí ọ̀sẹ̀ kan tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ màá tún sọ̀rọ̀ kí nìdí tí a fi sin bàbá sí ìmẹ̀kọ gẹ́gẹ́ bí ìtàn ti sọ. àwọn pépà kọ oríṣiríṣi nǹkan màá fèsì sí pépà kan kọ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án 1985 pé báwo lọ́ọ́ ifẹ́ pín 2.2 billion tí bàbá ọ̀ṣọ́fà fi sílẹ̀ ṣé lóòótọ́ ni bàbá ọ̀ṣọ́fà ní 2.2 billion nínú àkáǹtì 1985 màá sọ̀rọ̀ lé lórí tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀. ìwé ìròyìn kan gbé wípé àìgbọràn ló pa bàbá SVG ọ̀ṣọ́fà pé wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ fún wọn ṣùgbọ́n wọn ò dáhùn ṣé lóòótọ́ ni màá sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ tó ń bọ̀. ohun tí màá wá fi kó ogun ẹ̀ ńlẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ òun ni àwọn tó gbọ́dọ̀ mọ̀ nípa ìjọ Celestial Church of Christ ó pọ̀ tí màá sọ ǹjẹ́ o mọ̀ pọ́ ọmọ sẹ̀lẹ̀ gidi kò gbọ́dọ̀ máa bọ̀rìṣà kò gbọ́dọ̀ máa ṣe ohunkóhun tó yàtọ̀ sí bíbélì ǹjẹ́ mọ̀ pọ́ ọmọ sẹ̀lẹ̀ gidi kò gbọ́dọ̀ máa mu sìgá àti tobacco ó wà nù celestial superstructure tó bá ti rọ́mọ sẹ̀lẹ̀ tó ń fa sìgá àbí tó ń mu tobacco ṣé o mọ̀ pọ́ ọmọ sẹ̀lẹ̀ gidi ò gbọ́dọ̀ mu ọtí ó wà nù tenets of the church ọmọ sẹ̀lẹ̀ á sọ ọgbẹ́ ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ so tẹ́ bá ti rí ètò jọmọ àlè àbí tí ì ṣe ṣẹlẹ̀ ẹ máa mọ̀ pé kì í ṣe ìlànà tí bàbá SBG ọ̀ṣọ́fà tó fi nìyẹn. ẹ jẹ́ ń padà sọ́dọ̀ àwọn àlejò mi ta ni oyin cancer concept tó ra ti fẹ́ dágbére àwọn èèyàn dẹ̀ wò pé ok àlejò kan ó ń sọ̀rọ̀ ta ni oyin cancer concept. oyin cancer concept ni oyin kọ́sọ́lá ọ̀dẹ́bùnmi Uh, she's a trained counseling psychologist and a practicing one for that matter. Our, what we do is behavior modification. That is what counselors do. <laughs> I think um, that's how far I can go. Ẹ má bínú torí a lot of people ló accuse me last week wípé òyìnbó tí mò ń sọ pọ̀ jù but mo believe pé oníwàásù máa ma mi là but kí n tó tún mo fẹ́ sọ kinní kan wípé the true test of your parenting is what your children do when you are not around láti ṣó wípé tòótọ́ tòótọ́ o òbí rere ni ẹ o nǹkan táwọn ọmọ ẹ ṣe nígbà tí ò sí ń bẹ̀ ló máa sọ fún wa ẹ ṣe gan. màmá fọláṣadé ìbídàpọ̀ òbẹ yes sir ta ni fọláṣadé ìbídàpọ̀ òbẹ nípa iṣẹ́ ìránṣẹ́ yín gbogbo ẹ̀ kí lẹ̀ ń ṣe ṣáta lẹ̀ ń tà àbí ṣú. wòlíì ọlọ́run ni mí ikọ̀ àti ìríjú rẹ̀ ni mí lẹ́yìn tó bá mi pàdé tó gba igbó sìgá ọtí àti ohun gbogbo lọ́wọ́ mi ó gbé bíbélì lé mi lọ́wọ́ nígbà tó gba igbó lọ́wọ́ mi mo sì ń wàásù kiri gbogbo ayé ọlọ́run sì ń lò mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ táyé wọn ti dí bàjẹ́ bí ìtọ̀dọ̀ mi ìgbà kan láti tún ayé wọn ṣe nípa àdúrà àmọ̀ràn ẹ mọ̀ pé téèyàn bá ti là kọjá wàá mọ bó ṣe lọ àti bó ṣe rí àti fún gbogbo àwọn ìṣẹ̀dá èèyàn gbogbo náà torí láàrin ìrìn àjò mi ó pọ̀ gan o àárín ẹ̀. ẹ má ò rí bó ṣe pọ̀ yẹn ẹ tún máa wá lọ́sẹ̀ tó ń bọ̀ ah. mo tún fẹ́ gbọ́ díẹ̀ sí i bọ̀ nǹkan tá a máa ṣe ni pé ẹ fi nọ́mbà yín sílẹ̀ fọláṣadé ìbídàpọ̀ òbí nọ́mbà tiwọn rèé ẹ má gbé wọn fúnra wọn má tiẹ̀ fi ọ̀rọ̀ kan là kí ni nọ́mbà yín màmá wòlíì fọláṣadé ìbídàpọ̀ òbí. zero eight zero. zero eight zero. three five zero. three five zero. two nine eight nine eight. two nine eight nine eight lẹ́ǹkan sí ma. zero eight zero. zero eight zero. three five zero. three five zero. two nine eight nine eight. two nine eight nine eight. kó tó di pé oyin cancel concert máa sọ nọ́mbà wọn mo sọ ẹ má wàá bínú pé kí ló yẹ tó wá jẹ́ pé ó kọ̀ la lóníwàásù ń sọ nígbà tí ìyá ṣeun ìyẹn màmá tó bí pásítọ̀ ṣe Oyèwùsì tí wọ́n sùn nínú Olúwa ní oṣù keje mo ti ní nígbà tá a bá fẹ́ máa ṣe bẹ́ríà màá jẹ́ kẹ́ ẹ mọ̀ bọ̀ gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tá a rí gbà ètò ìsìnkú màmá Victoria Abiodun Oyèwùsì ìyẹn màmá oníwàásù ó bẹ̀rẹ̀ lọ́la ní ìrágbìjì láti máa ṣe service of song ní ọjọ́ Monday tó bá di ọjọ́ Wednesday la máa ṣe artist night ní òkè àpọ́n roundabout lẹ́yìn ks ní ìbàdàn ó máa ó máa lágbára gan ẹlòmíà wò pé ó máa rough kò lè rough nígbà tí ìṣe ẹ̀yìn tí mò ń sọ fún tẹ̀ rough ibi táyé fẹ́lẹ́ máa wà ṣùgbọ́n máa rough ibi táwa máa wà so kò lè rough tó bá dọjọ́ thursday la máa ṣe wake wake wọn wake wọn ní ilé ọ̀dọ́ wọn ní gbogbo eléré sanyo nìbàdàn ọjọ́ friday ní chọ́ọ̀chì ńlá light of christ church odò ọ̀nà láti máa ṣe ìsìnlágo mẹ́wàá a máa ṣe wẹ̀jẹ̀wẹ̀mu ní light magic event center oyin cancer concept ẹ fi nọ́mbà yín sílẹ̀ ṣe rí i pé mo ti là á so wọn ni máa sọ fún oyin cancer concept pé báwa lè ṣe wá fi gbólẹ̀ so wọn mẹ́ńtọ́ máa pè fún counseling àti so kí ni nọ́mbà yín oyin cancer concept. so tẹ́ bá ní láti pè wá fún counseling Oyi cancel concept is zero seven zero. zero seven zero. two six. two six. five three. five three. eight zero. eight zero. three nine. three nine lẹ́ǹkan sí. zero seven zero. zero seven zero. two six. two six. five three. five three. eight zero. eight zero. three nine. three nine. lórí social media Oyin Councils. okay. Oyin cancels together. okay so mo nígbàgbọ́ pé àtOyin Councils àti màmá gbogbo níṣe gbogbo apápátá làjọ máa pàdé ń bi àyà ṣeun látọ̀la so bàbá mi pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá gan àti ẹ̀jọ́ máa wà ń ni bàbá ti ṣetán láti bá a sọ̀rọ̀ báyìí god bless you all. Christ Revival Miracle Center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ Christ Revival Miracle Center. dentro. Center. It's true. Tẹ̀lé mi Church. Christ Revival Miracle Center. wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa etí gbọ́ látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ máa bá wa ká orúkọ jésù kristi. in the name of jesus christ. bàbá wa tí bẹ ní ọ̀run. our father in heaven. nípasẹ̀ jésù olúwa. through jesus christ our lord. a ọ̀rọ̀ yìí wá sí etí gbọ́ gbogbo ọkàn lónìí olúwa. we send this message to every heart today in the name of jesus. tipasẹ̀ ọ̀rọ̀ yìí bùkún fún gbogbo ìdílé kọ̀ọ̀kan tó ń gbọ́. bless every household by the reason of this message in jesus name. ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ tí àwọn èèyàn wọ̀nyí gbọ́ lónìí kó já sí asán létí wọn orúkọ jésù. May the message coming out into the ears of the listeners positive impact in their life today in Jesus name. Ìbùkún tó ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń gbọ́ yìí lórúkọ Jésù jẹ́ kó jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan tí ó ń gbọ́ lé Jésù Olúwa wa. Àmín. The blessing thereof in the message being heard by these people may he be the portion of everyone listening to this program today in Jesus name. Mo kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Asáyà orí ogójì. I read in the scripture in the book of Isaiah chapter forty. Ẹsẹ̀ ìkejìdínlógún. Verse eighteen onítàní ẹ̀yin ó wá fi ọlọ́run wé tàbí àwòrán kí ẹ̀yin ó fi ṣe àkàwé rẹ̀. it says to whom then will ye liken God or what likeness will ye compare unto him. ọlọ́run wa jẹ́ ọlọ́run tí ó ní agbára ó lẹ́rù ológo ní mímọ́ ẹlẹ́rù níyì ní ẹni tí ó yẹ kí gbogbo ènìyàn máa wárìrì níwájú rẹ̀ kó sì máa bọ̀wọ̀ fún. our God is a God that is so powerful awesome and great and very great in glory. ọlọ́run tí mo ń sọ nípa rẹ̀ ìlà ń ní ọlọ́run abrahamu isaki àti jacobu. the God I talk about is God of Abraham God of Isaac and God of Jacob. nínú Isaiah forty verse fourteen ó ní ta ni ó ń bá ọlọ́run gbìmọ̀ pọ̀ ta ni ẹni tó sì kọ́ lẹ́kọ̀ọ́ ta ni ó kọ́ ní ọ̀nà ìdájọ́ ta lẹni tí ó kọ́ ní ìmọ̀ ta ni ẹni tí fi ọ̀nà òye hàn. in the book of Isaiah chapter forty verse fourteen It says, With whom took he counsel, and who instructed him, and taught him in the path of judgment, and taught him knowledge, and shewed to him the way of understanding. olórí ogun tó la iná kọjá òní ọlọ́run jẹ́. God is a warlord who passed through fire. ọlọ́run ọba àwọn ọba tó pa Fáráò lára nínú odò òkun pupa òun náà ni ọlọ́run tí mo ń sọ nípa rẹ̀ fún yín. God the king of kings who inflicted injury on Pharaoh in the Red Sea is the great God I'm talking about to you. Ọba tí kò ṣe farawé ọba tí kò ṣe rí fín òun ọlọ́run tó dá ọ̀run àti ayé yìí. A king no one can compare himself to a king no one dare confront or insult is the king I'm talking about. Ta la lè fi wé ọlọ́run nínú ọba àwọn ọba nínú ayé yìí kò sí. Who can we compare unto God with the kings of the king in this life. nígbà tí Fáráò tó yájú sí Ọlọ́run nípa ìní ìbẹ̀rù Ọlọ́run nínú ọkàn rẹ̀ ṣe ló tẹ́. When Pharaoh confronted God out of his foolish braveness he was disappointed and disgraced. Fáráò wípé ta ni Ọlọ́run Jehovah mi ò mọ Ọlọ́run náà ó sì fi ọmọ rẹ̀ kan ṣoṣo ó sì fi dì í. And and Pharaoh queried who is that God I know not that God. For, for confronting God in that manner, God made his firstborn to die. Ẹ̀tẹ̀ ló bon miriam nígbà tí ó sọ ìsọkúsọ sí Ọlọ́run tí ó pe Mósè. Miriam was inflicted with leprosy when he confronted the God of Moses. Mi ò mẹ́nikẹ́ni tá a lè fi Ọlọ́run wé kò sí. I don't know who we can compare this our to no one. Jésù ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo wá sí ayé láti fi bí Ọlọ́run ṣe rí hàn fún ayé. Jesus, is only begotten Son, came into the world to come and show us who God really is. Ìdí nìyí tó fi ń pàṣẹ fún òkú ọjọ́ mẹ́rin òkú ọjọ́ mẹ́rin sì jí dìde. and that was why he has the ability to command a dead corpse of four days to raise up with life and he came up as a living human being. nígbà tí jésù olúwa wá fi bí bàbá rẹ̀ ṣe rí hàn nínú ayé ó ń rìn lórí òkun ó tún rìn lórí ìyẹ́ apá afẹ́fẹ́. And when Jesus Christ was to demonstrate the power and the awesomeness of his Father God, he walked upon the sea and at the same time he walked upon the winds of the air. ó sọ̀rọ̀ òkú àti òkun ó gbóhùn rẹ̀. He spoke the dead and the sea heard his voice. ọlọ́run tó fi ọ̀rọ̀ rẹ̀ dáfẹ́fẹ́ dúró ni mò ń sọ fún ọ yìí. I'm talking to you about this God who used his statement and words of command to stop the wind. ọlọ́run tó gba Dáníẹ́lì lọ́wọ́ kìíní ni mò ń sọ fún ọ yìí. I'm talking to you about this God who delivered Daniel from the mouth of the lion ọlọ́run tó yọ àwọn Hébérù mẹ́ta nínú iná ìléru òun náà ni mò ń sọ fún ọ yìí. I'm talking to you about the God who delivered the three Hebrews from the fiery furnace. I'm talking to you about this God. ọlọ́run tí àwọn ìràwọ̀ gba tirẹ̀ gbọ́. This God that all the stars believed him. Ọlọ́run tó sọ ìbànújẹ́ òní dayọ̀ lọ́la. God that turns the sadness of today to joy tomorrow. Ah, Jésù fi bí agbára Ọlọ́run ṣe rí hàn ẹni tó yí òkúta bojì kúrò. Jesus demonstrated the awesomeness and the power of God when the stone that covered the sepulchre was rolled away effortlessly. ẹni tó wọ ìtànná ìgbẹ́ láṣọ. he that enlightens all the grasses. ẹni tó mú omi sàn níyàngbẹ ilẹ̀ ni mò ń sọ fún yìí. I'm talking to you about the God who made water to run in a dry land. òun nìkan ṣoṣo ló tó bẹ́ẹ̀. he is the only one that has the authority. ẹni tí ó wẹ ẹlẹ́ṣẹ̀ mọ́ kúrò nínú èérí rẹ̀ òun ni mò ń sọ fún ọ yìí. he that washes the sinner from the, his filthiness i'm talking to you about this God. ẹni tó wọnú iná tí iná ò lè jó tí ó wọnú omi tí omi bìlà fún tí omi ò sì lè gbé. i'm talking to you about the one that entered the fire and the fire could not consume him he entered water and he could not be drowned. ọlọ́run tí kò láfiwé ọlọ́run tí kò ní bẹ̀rẹ̀ tí kò lópin. God that cannot be compare the God that has no beginning and has no end. arákùnrin àtàrábìnrin tí ò ń gbọ́rọ̀ yìí. brothers and sisters listening to this program. ah ṣé kò wá yẹ kó bẹ̀rù olúwa bí. should you not fear and respect God. ṣé kò yẹ kó bẹ̀rù ọlọ́run bí. should you not fear God. gbogbo ohun tó ń fẹ́ pápádà ọwọ́ ọlọ́run ni ó ti gbé wá. everything you need in life will come from God. Sora rẹ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Then associate yourself with the fear of God. Kó lè sọ ẹrù ayé rẹ dayọ̀. So that the problem of your life, God will enlighten it and turn it to joy. Kíkúrò nínú ibi ló ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run getting out of all wicked acts is what we call the fear of God. Bíbélì sọ pé ìbẹ̀rù Olúwa ni kíkúrò nínú ibi. The Bible says the fear of the Lord is to forsake evil. So bó ìwọ tó ń gbọ́rọ̀ yìí tó bá gbàgbọ́ pé Ọlọ́run nìkan ṣoṣo ló ní agbára tí ẹnikẹ́ni kò ní lónìí ni ọ̀rọ̀ rẹ bẹ̀rẹ̀ sí ń dayọ̀ you, my listener today, if you believe that God is the only one that has power to turn one's life better, then today your life has start with a new better beginning. Jésù wá sí ayé láti wá fi bí bàbá ṣe rí hàn. Jesus came into the world to come and show us who God is. Ó ṣẹ́gun agbára ẹ̀ṣẹ̀. He destroyed the power. Ó dá òǹdè sílẹ̀. And he set the captives free. Ó kọrin ìyìn rẹ̀. And the deaf adití gbóhùn rẹ̀. the dumb sing of his praises. odi kọrin yìn rẹ̀. the dumb sing of his praises. afọ́jú rí olùgbàlà ojú wọn sì là. The blind saw the saviour and their eyes were opened. Aya rọ ó fò fáyọ̀ nígbà tí wọ́n rí Jésù olùgbàlà. The crippled jumped for joy when they saw Jesus the saviour. Òun nìkan ṣoṣo lẹ́ni tó mú un wá sí ìlóyún tó mú un wá sí ìrọbí tí ó sì mú wá sí ìbímọ. is the one that had the ability for one to conceive for one to labour and for one to deliver safely. ó pàṣẹ kí ilẹ̀ ó gbé kóra dátánì àti abrahamu mi ó sì rí bẹ́ẹ̀. he commanded that the land should open up its mouth and swallow datan and koram and it was exactly so. ó pàṣẹ kí ìdí ó jẹ ọba Hẹ́rọ́dù nítorí ó fi ara rẹ̀ pé Ọlọ́run nítorí kò fi ògo fún ọlọ́run ó sì rí bẹ́ẹ̀. he commanded that King Herod should be eaten and consumed by maggots just because he wanted to equate himself with God and it was exactly so. gbogbo agbára tá a fi fún Jésù Kristi. all the power given to Jesus. òun ló fi bá ikú àti sàòkú jà ó ṣẹ́gun èṣù ó sì jíǹde kúrò ní òkú. he used it to confront the devil and overcame the devil and resurrected from the dead. jẹ́ mo pàṣẹ ní orúkọ Jésù. gbàgbára Ọlọ́run tó jí Jésù dé kó nu gbogbo ògo rẹ tó sọnù àgbà padà. orúkọ Jésù ọ̀nà tó dímọ̀ ó là lónìí. lẹ̀kùn ojú rere kó bẹ̀ sí sísílẹ̀ fún ọ lọ́wọ́lọ́wọ́ inú ipò ìpòrúurú ọkàn tó wà. kí Ọlọ́run kó mú ọ jáde kó níbẹ̀. ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ òkùnkùn àti ti ẹ̀ṣẹ̀ nínú ayé rẹ. ní orúkọ Jésù kó já sí wẹ́wẹ́. kó o dòmìnira bí mo ṣe ń gbàdúrà fún ọ. Jésù Olúwa àwọn áńgẹ́lì olùlànà àwọn áńgẹ́lì olùṣẹ́gun kó máa lànà fún ilé-iṣẹ́ yìí ìyẹn ni pé kí ọlọ́run kó jẹ́ èmi ní fún ilé-iṣẹ́ yìí títí dé òpin ògo ni fún ọlọ́run lókè ọ̀run ní orúkọ jésù ni mo gbàdúrà àmín. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní nàmbà seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípòjìpò àwọn monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́fà àárọ̀ sí àgọ́ méjì àárọ̀ tuesday bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́fà àrọ̀lẹ́ sí aago méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú onípojípo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn-ún rọ̀lẹ́ sáago méje ọjọ́ thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò méje àárọ̀ sí mẹ́sàn-án friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé wa bẹ̀rẹ̀ látàgò mẹ́wàá alẹ́ di òwúrọ̀ nínú àwọn ọ̀sìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí kẹ́ ẹ pé bàbá